ẹ káàárọ̀ yìí mo kọ́mínà ní Dr. oníṣẹ́ńlá ọ̀gbọ̀n tá a fẹ́ kàn sí mo lè kàn sí mi lórí zero eight one three six three eight two two nine nine lórí eré ewé ìtapàrà náà ni a ṣe wà lórí ẹ̀ eré tí a fẹ́ sọ fún wa lénìí bíbà yìí lórí ewé yìí òun náà ni bí a ṣe ń lo ewé yìí láti fi ṣe enlargement ìyẹn kí nǹkan ọmọkùnrin kí ó tóbi dáadáa kódà níbi tó ṣiṣẹ́ dé obìnrin náà máa lò láti fi jẹ́ kí wọ́n jẹ́ kí ọyàn wọn kó fi tóbi bákan náà níbi tí ọṣẹ ṣiṣẹ́ dé a tún máa ń lò ó fẹ́ni tó bá fẹ́ yọ̀dí ẹmọ àwọn tó máa ń ṣe kinní yẹn gbogbo owó tó bá ń ṣe àwọn orúkọ bẹ́ẹ̀ tó ń ta bí akayamata àbí nǹkankan tó ń ta kẹyàn tó bi kókó tó bi bá mi gbìyànjú iṣẹ́ yìí wàá dúpẹ́ fọlọ́run ọ̀nà wà lóríṣiríṣi tí a máa ń gbà lo ewé yìí bẹ́ẹ̀ lọ́nà wà tá a máa ń gbà gbé wá sí ìgbàlódé yàtọ̀ sí gẹ́gẹ́ bá a ṣe fẹ́ ṣàlàyé fún wa yìí àmọ́ wọ́n tó bá wà nílé tó fẹ́ lò ìwọ ọkùnrin tó já sí wípé nǹkan ọmọkùnrin ẹ ó ti ń dójú tiẹ̀ láti kékeré bọ́ ṣe bí ẹmọ nìyẹn kò ṣe tó jẹ́ pé ó dàgbà ní infection jẹ́ kí nǹkan ọmọkùnrin ẹ máa shrink o èyí tó bá rí pé nǹkan ọmọkùnrin ẹ kéré ju tẹgbẹ́ lọ o ò lè wẹ̀ níta gbangba lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ o ò lè bá yàwó ẹ̀sùn tán kó jẹ́ kó rí nǹkan ọmọkùnrin ẹ kódà nǹkan ọmọkùnrin ẹ lómi kéré débi wípé gbogbo obìnrin tó ti ń bá sùn pátá ọ̀n kì í satisfy kò ní tẹ́ wọn lọ́rùn débi pé wọ́n máa kọ́lẹ̀ kò tí ì níyàwó látara pé nǹkan ọmọkùnrin ẹ̀ kéré arẹ́lùmí tó yẹ pé ojú títì pé nǹkan ọmọkùnrin ẹ̀ kéré gan ó ti lọ pokùnso torí ẹ̀ má wulẹ̀ pokùnso kí ló fẹ́ para ẹ lé lórí ṣebí kó ti tóbi ní tó fẹ́ kó dẹ̀ máa iṣẹ́ bó ṣe fẹ́ ẹ̀hẹ́n tó bá ti work towards it in your body system pé ó ṣiṣẹ́ lé lórí débi wípé o ní infection fẹ̀mí ẹ̀ balẹ̀ kò lè tó yẹn kódà máa sọ fún wa bá a ṣe ń lo ewé yìí pẹ̀lú àwọn nǹkan kan láti lò fún ẹni tí wọ́n bá mú okú ẹ̀ ọ̀tọ̀ tún ni lílò yẹn o bá mi gbà àwọ̀ tó fẹ́ lo kíní fún kí okó ẹ̀ kó lè tóbi àbúrò obìnrin tó fẹ́ lo kọ́yàn fi tóbi àbúrò obìnrin tó fẹ́ lo fún ìdí ẹ̀ kó fi tóbi mi fẹ́ dárúkọ ẹ̀ ní English torí kí wọ́n bá gba fídíò yìí bá mi wá ewé ìtapàrà yìí má lo flower ẹ̀ mọ́ ewé ẹ̀ nìkan lo need o dẹ̀ need igi ẹ̀ bá mi gun dáadáa pẹ̀lú aláǹgbá adárípọn ẹyọ kan wá bá wá pàǹdọ̀rọ̀ ìyẹn tí à ń pè ní um, eh, pàǹdọ̀rọ̀ gbogbo alamọ pàǹdọ̀rọ̀ tó máa ń dàbí iṣu tó bá ń dàbí iṣan ẹ̀ lọ́n pè ní pandoro àwọn eléyìí bá máa pè ní sausage fruit wọn á dẹ̀ máa pè gíẹ̀ ní sausage tree so pandoro yìí a nílò tinú pandoro yẹn a ha gbogbo green green green green green àbí brown tó wà lára pandoro yẹn tí ò bá ti gbẹ á dàbí green tó bá ti gbẹ á dàbí brown epo ẹ̀yìn ẹ̀ la fẹ́ ha a ò ní ìdí iṣu inú ẹ̀ òun la máa gún mọ́ aláǹgbá yìí àtẹwé ìtapàrà yìí tá a máa pò mọ́ṣẹ́ ọṣẹ yìí ẹ máa bá mi fi wọ́ oko kí a máa fi wọ́ okó wá síwájú tó o bá ṣe fẹ́ kó gùn tó bákan náà wàá tún máa fi ṣe bígbà tí wọ́n bá ń gbé jó láti lè jẹ́ pé kó lè sanra bí o ṣe fẹ́ iṣẹ́ yìí dájú gan ẹ bá mi gbìyànjú ẹ dúpẹ́ fọlọ́run kódà èròjà yìí ó wà nínú àwọn èròjà tá à ń join mọ́ra wọn ṣe mọ̀ pé tó wá sọ pé product nǹkan tó ń pè ní product o lè mú nǹkan méjì mẹ́ta mẹ́rin márùn kó join ẹ̀ pọ̀ kó fi gbé nǹkan ẹyọkan jáde èròjà tí mo sọ fún wa yìí tá a bá fojú di ó wà nínú nǹkan táwa náà ṣe ń ṣe ta fi ń ṣe product jáde lórí enlargement pé tí nǹkan bá nǹkan ọmọkùnrin kéré ni ọyàn obìnrin kéré ni ìdí ẹ̀ ò ṣe dáadáa ni tá a máa fi lò ó ó wà nínú táwa náà ń lò mọ àwọn tá a fi ń produce àwọn kan yẹn jáde bá mi gbìyànjú iṣẹ́ ìwà dúpẹ́ fọlọ́run mo ti ṣàlàyé fún wa bá a ṣe ń lò fi jí ìlàkàyè ọmọ tá a máa sè gẹ́gẹ́ bí àgbo tá a máa fi picnic máa mú bẹ́ẹ̀ ni mo ti ṣàlàyé bá a ṣe ń lò fún àlékó ọ̀tọ̀ ni kí o jẹ́ kí machine ẹ tóbi ọ̀tọ̀ ni pé kò kọ̀ jẹ́ kí machine ẹ strong iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń ṣe eléyìí ò kì í ṣàlùkó àlékó fún tí mo ṣàlàyé yìí eléyìí máa ń jẹ́ kí oko tóbi ni a máa jẹ́ kọ́yàn tóbi a máa jẹ́ kídì tóbi kódà àwọn àgbàlagbà wọ́n ní bó ṣe máa ń lo ewé yìí tí a máa fi ń jẹ́ kíyàn put on weight tí òfin ní lean tó yẹ pé tó bá lo wà tóbi ewé ìtapàrà yìí lágbára gan a lè sọ wúlò ẹ̀ tán a máa wúlò fún spiritual bákan náà la tún ń sọ̀rọ̀ ẹ̀ nípa health benefit yìí ọlọ́run àjọ wọn bá a lára mu zero eight one three six three eight